láti àjà ẹwọ mọ́tò ẹlẹ́kọ láti ẹlẹ́kọ ẹwọ mọ́tò folú láti folú ẹ bèrè ọba solomoni fún gbogbo àgbáyé kàbí kẹ bèrè ta ló fẹ́ kú bàbá àgbà èmi ló jẹ́ bẹ́ẹ̀ èmi fúnra mi sọ̀rọ̀ àmì ní ta ló fẹ́ kú bàbá àgbà wọn TB Joshua sọ mí ní King Solomon olùfẹ́ owó àwọn MC Olúọmọ nìyẹn tó lọ ń pa ènìyàn torí ti owó tó lọ ń pa èèyàn fún Tinubu torí pé ó fẹ́ lówó ṣe rí àjì tẹ́ ń lọ yẹn àjì ti gbà bọ̀dì irú irú MC Olúọmọ yẹn tó bá lọ sí àjì kò yẹ kó padà sílé Sanwó-Olú tó lè kọ̀ntrólù ìyàwó ẹ̀ tó lè fẹ́ kọ̀ntrólù Èkó ọ̀gá ọlọ́pàá Èkó tó jẹ́ pé ìyàwó ẹ̀ máa gba létí ṣeré ni ṣé o lè fẹ́ kọ̀ntrólù àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ wípé nǹkan yóò da nǹkan yìí ló da ìjọba Bẹ̀nẹ̀ dálẹ́ tẹ́ fẹ́ dáríjì gan ìgbà tó rí yín ò burú Yes, so this one has Zainab, Tuba, and Otto Gele, my people. No kind of Tuba, when we say they e for this world, wey be say zainab no dey do am na she dey do am by herself my people na dozen nine na one buy wey be say na one resell am for abroad abi na which kind one i want make na contact zainab for na latest to ban and auto gele the kind of design wey be say una never even jam for any place my people na zainab and nina go forget the latest style and the latest design for auto gele and to ban make na contact zainab if you be person wey be say you dey resell am for abroad abi you just wan buy am and e for asthma Me, dey change am contact zainab for all kind of color of tuba or any kind of style of altogele contact zainab for your latest tuba and altogele and thanks me later. ṣé eh, ṣèbí ẹ tó bá ṣẹlẹ̀ máa ń darí yìí Sunday Igboho ọ̀sẹ̀ tí wọ́n bá bí ẹ̀yin kú èmi ti pa àṣẹ wípé kẹ́ fi Sunday Igboho sílẹ̀ ẹ̀yin má fi sílẹ̀ ọlọ́run fún mi ní déètì torí nǹkan tọ́lọ́run bá sọ máa ń sọ ọjọ́ kan lẹ́ máa ń sùn báyìí tẹ́ máa ń yí tẹ́ máa rí pé gbogbo yín ti dòkú níbẹ̀ nẹ̀ torí orí yín burú ẹ sọ pé tí yín di ikú tó pa àwọn àkọ́bí Fáráò ló máa padà pa yín níbẹ̀ nẹ̀ àfi tẹ́ bá fi Sunday Igboho sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kó máa pa yín láìpẹ́ yìí kò ní pẹ́ mọ́ ó ní dídúró èmi yóò dúró de Olúwa ní tí wọ́n bá rẹ́rìn tó jẹ́ pé inú wọn ti bu ìyàwó olórí burúkú téèyàn fẹ́ sílé tó jẹ́ wípé ó máa bá ọkọ ẹ̀ rẹ́rìn ó dẹ̀ ti ń yàn lè níta àlẹ́ ẹ̀ dẹ̀ sọ pé kó lọ pa ọkọ ẹ̀ mi ò mọ Sunday Igboho rí ṣùgbọ́n nǹkan tó ń jà fún òtítọ́ ni òtítọ́ lèmi máa ń jà fún mi ò kí jà fún èké ẹnikẹ́ni tó bá ti ń sọ òtítọ́ ni máa ń jà fún bóun mo mọ̀ ẹ́ o bóun mi ò mọ̀ ẹ́ o òtítọ́ ni máa ń jà fún mi ò kí jà fún èké o ò lè fowó bíráìbù mi bó o fún mi lówó lé nìyí bó o kọjá ìyẹn lọ́la sọ ẹ́ bó o kọ́lé fún mi lẹ́nìí bó o ṣèbàjẹ́ lọ́la máa tú àṣírí ẹ̀ irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn kàwé. abanijẹ́. abanijẹ́ àwọn tó yẹ pé wọ́n ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ìwọ ọ̀gá iléeṣẹ́ tó máa ní kí kó máa ní sẹ́kẹ́tìrì yẹ kó máa yọ̀dí ní ọ́fíìsì ó lóyún fún ẹ tán wo níyàwó ẹ wà á lé pé lè gboyún wo máa fojú sunkún ọmọ ni orí ẹ burú ẹ̀yin ìjọba nàìjíríà tẹ́ ń bá tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ tẹ́ ń kó àwọn ọmọ lọ sílé òyìnbó ẹ mọ fojú sunkún ọmọ púó àṣẹtìgún kàwé. aláìlèkóra ẹni níjànú. aláìlèkóra wọn ní ìjánu Nigeria government cannot control theirself they are born bastard the president that cannot control his wife is the one that want to control Nigeria the president that cannot control his children is the one that want to control Nigeria or state Sanwó-Olú tó lè control ìyàwó ẹ̀ sóòlù fẹ́ control Èkó ọ̀gá ọlọ́pàá èkó tó jẹ́ pé ìyàwó ẹ̀ máa ń gba létí ṣeré ni ṣé o ló fẹ́ control àwọn ọlọ́pàá tó ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀ wípé nǹkan yóò da nǹkan yìí ló da. kàwé. aláìnífẹ̀ẹ́ ohun rere. aláìnífẹ̀ẹ́ ohun rere wọn ò fẹ́ kan tó da àfi kó máa bàjẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ẹ lọ ní wọn lára ẹ lọ tẹ tágà sí wọn lójú ẹ mọ̀ pé tágà sí ń pa ènìyàn ṣé ẹ mọ̀ ẹ̀yin ọlọ́pàá tí agasi gas bá bọ́ síbi tí ò yẹ kó bọ́ sí lára wa kú bíbélì sọ pé ìkọ́ tó bá ti mọ̀ pé kó má fi ṣe ẹ́ má fi ṣe ènìyàn gbogbo ilẹ̀ máa jìyà ìsẹ̀yìn láìpẹ́ bíbélì sọ wípé òun máa ṣe kinní kan ní léèlì èyí tí gbogbo etí máa gbọ́ tó máa hóyè nígbà tó lọ bá fẹ́ ṣe ìdájọ́ ọ̀gá ọlọ́pàá Èkó àti sanwó àti Buhari àti Ọ̀ṣínbàjò àti Tinubu àti Aláàfin Ọ̀yọ́ àti Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde àti Aláké Ẹ̀gbá gbogbo etí Nàìjíríà ló máa hóyè àti ìdájọ́ Ọbásanjọ́ gbogbo etí Nàìjíríà ló máa hóyè wípé ah àṣepọ̀ ọlọ́mọ ọlọ́mọ ń gbẹ̀san ènìyàn àṣepọ̀ ọlọ́mọ kì í ṣèbàjẹ́ ọlọ́kàn wò wọ́n ní bóyá wọ́n máa repent bóyá wọ́n máa repent tó bá kọ̀ tó wọ́n bá repent ikú máa pa wọ́n ikú tó bá máa pa wọ́n ikú ẹ̀sìn ni kàwé. oníkópa ni. oníkópa ni ènìyàn oníkópa ni obìnrin if you love too much you will hurt too much don't love too much àwọn ọkùnrin ò sínwín torí pé ìyàwó wọn fẹ́ soríire tó bà gbogbo owó ìyàwó ẹ̀ jẹ́ tó gbé àgbàná bá ìyàwó ẹ̀ ò ní soríire wọ ọkùnrin náà ó sì rì kàwé. <clears throat> alágídí. alágídí bíi ti Buhari àti bíi ti Sanwó-Olú alágídí ikú máa pa yín láìpẹ́ yìí àfi tẹ́ bá ronú pọ̀ àdá kàwé. ọlọ́kàn gíga. ọlọ́kàn gíga we are government we can do what we like ọlọ́run tó wá jẹ ọba lórí gbogbo wa ń kọ́ ẹ ti gbàgbé yẹn bíbélì kan sọ wípé alágbára ń sọ alágbára alágbára ń sọ alágbára ìgbà tẹ́ bá ní àwọn ènìyàn lára ọlọ́run gan ní ìjọba yín lára ọlọ́run á ní ilé yín lára á ní ìyàwó yín lára á ní ọkọ yín lára gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèjọba ní nàìjíríà tí ẹ bá kọ̀ tí ẹ ní ronúpò àdàtẹ́ ní àwọn tálákà lára ọlọ́run á ní gbogbo yín lára tẹ bá ní àwọn aráàlú lára ọ̀rọ̀ á ní gbogbo yín lára. kàwé. olùfẹ́ fàájì ju olùfẹ́ ọlọ́run lọ. olùfẹ́ fàájì dé ju olùfẹ́ ọlọ́run lọ orí wọn wọn ọ̀rá yàtìka bíbélì wọn ọ̀rá yàtìka odù ifá wọn ọ̀rá yàtìka koran ṣùgbọ́n wọ́n sọ pé wọ́n fẹ́ lọ wo ìdí ní kílọ̀bù fifty fifty thousand náà máa fi wọlé sí ọ̀rẹ́ ta gbogbo wọn ló máa rí níbẹ̀ àwọn aláìní ròdùn ara Galatia kọ́ńtà bọ́ fẹ́ lọ wo bọ́ọ̀lù ní ìlú òyìnbó ní London gbogbo wọn ló máa rí owó fi lọ ṣùgbọ́n àwọn tálákà tó wà ní àdúgbò wọn wọn ò jẹjẹ ẹ̀dẹ̀fẹ́ soríire gbogbo yín lẹ máa rí dààmú kàwé. àwọn tí wọ́n àwọn tí wọ́n ní àfarawé ìwà bí ọlọ́run. àwọn tí wọ́n pera wọn ní mùsùlùmí tó yẹ pé orí wọn dúdú àwọn tí wọ́n pera wọn ní born again tó yẹ pé wọ́n lè kú sí ṣọ́ọ̀ṣì ká. ṣùgbọ́n tí wọ́n ṣùgbọ́n tí wọ́n sẹ́ agbára rẹ̀. ṣùgbọ́n tá a ò rí àpẹẹrẹ kìrìsìtẹ́nì lára wọn tá a rí àpẹẹrẹ mùsùlùmí lára wọn tó ń sọra wọn di rédèrèdè tí wọ́n kàn ń gbọ́rọ̀ ọlọ́run tí ò yé kàwé kí ni bíbélì sọ pé ká ṣe. yẹra kúrò lọ́dọ̀ àwọn. olúwa sọ pé ká bá wọn rìn ó ní ká yẹra kúrò lọ́dọ̀ wọn púọ́ wọ́n bá àwọn olórí burúkú ènìyàn rìn ẹ̀yin ọlọ́pàá tó bá mọ̀ pé ọlọ́pàá gidi ni ẹ́ má bá àwọn ọlọ́pàá tó ń ṣe bí rìn ìwọ sójà tó bá mọ̀ pé sójà gidi ni ẹ́ má bá sójà olóòburúkú rìn ìwọ ìwọ ìwọ tó ń ṣiṣẹ́ ní ní government house tó bá ti mọ̀ wípé orí burúkú náà ń ṣe níbẹ̀ má bá wọn rìn jẹ́ kẹ́ni tó ń ṣe bí kó máa ṣe lọ jẹ́ kẹ́ni tó ń ṣe kà kó máa ṣe lọ àti bí àtìkà gbogbo ẹ̀ ló léèrè tẹ́ bá bá àwọn gọ́vnà tẹ́ bá bá àwọn president délé ẹ máa mọ̀ wípé ọlọ́run jẹ wọ́n níyà èmi wà nínú arọ ló bí èmi wà nínú ọmọ ẹ̀wà arápáǹgbé èmi wà nínú wọn ìyàwó wọn ṣe menstruation kò dáwọ́ dúró èmi wà nínú wọn ó di lọ́mọ tó bí ọlọ́run fi ọlọ́run fi àwọn fámìlì wọn bà wọ́n nínú jẹ́ èrè mi bọ̀ kankan láti sọ fún anybody gẹ́gẹ́ bí sọ́wọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú ẹni tó bá létí kó gbọ́ ọ̀kọ́ tẹ̀mí sọ fún ìjọ orúkọ tèmi ni adélànà adégúnlé solomon orúkọ ìyá mi òun ni fún mi láyọ̀ hmm, ìyá mi ọmọ àjàgbà ni ọmọ àjàgbà ondo state bàbá mi ọmọ ìbẹ̀jú lẹ́kí ní ìsẹ̀rìpá hmm, ibẹ̀ ni mo ń gbé tẹ́ bá fẹ́ mú mi ibẹ̀ ni mo wà báyìí ìsẹ̀ ìbẹ̀jú lẹ́kí ni mo wà báyìí láti àjà ẹwọ mọ́tò ẹlẹ́kọ láti ẹlẹ́kọ ẹwọ mọ́tò folú láti folú ẹ bèrè ọba solomoni fún gbogbo àgbáyé kàbí kẹ bèrè ta ló fẹ́ kú bàbá àgbà èmi ló jẹ́ bẹ́ẹ̀ èmi fúnra mi sọra mi ní ta ló fẹ́ kú bàbá àgbà one TB Joshua sọ mi ní King Solomon for all nations with a crown with a great crown tí kì í ṣe crown táyé yá. Yeah mo ba lórí oṣó mo ba lórí àjẹ́ mo ba lórí ẹlẹ́bọ lóògùn mo ba lórí àfáà mo bá lórí wòlíì mo bá lórí aláwo gbogbo aláwo pátá tó wà ní nàìjíríà mo bá lórí numinati mo bá lórí ccc mo bá lórí pẹ́sidẹ̀ntì gbogbo àgbáyé pátá mo bá lórí gọ́vnà gbogbo àgbáyé pátá mo bá lórí elizabeth mo bá lórí bedren ibikíbi téèyàn bá ti ń mí èmi ní kábíyèsí wọn ẹni tó bá wá bí bàbá alákú bàbá ẹ̀ re gbogbo ọ̀ tó ń gbọ̀ yìí má sí rò kò má gbọ́ lásán èmi yóò ṣírò lé èmi yóò ṣírò lé èmi yóò ṣírò lé ọ̀rọ̀ olúwa nìkẹ́lọ́mọ̀. pé ní ìkẹyìn ọjọ́. ní ìgbà tí ọjọ́ ìkẹyìn bá tó. ìgbà ewu yóò dé. ìgbà ewu máa ṣẹlẹ̀ nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ti ara wọn. àwọn ènìyàn máa jẹ́ olùfẹ́ ti ara wọn nìkan dúró Tinubu nìyẹn àwọn Tinubu náà bá wù yẹn Tinubu fẹ́ jẹ gbogbo ayé jagaban jagaban malu. Tinubu òun ni òun ni bàbá òun ni òun ni òun ni gọ́vnà òun ni olórí àwọn APC ọmọ ẹ̀yà ọlọ́jà ìyàwó ẹ̀ sínétọ̀ wọ́n fẹ́ kówó lọ sọ́run káwọn ati àtìyàwó àtọmọ àti bàbá òsínwín ni gbogbo wọn ẹranko àti ajá ni wọ́n kí ni wọ́n pè wọ́n yìí olùfẹ́ kí ni. olùfẹ́ ti ara wọn. olùfẹ́ ti ara wọn nìkan bámúbámú ni mo yó mi ò mọ̀ pé ebi ń pa ní bọ́ọ̀dì Tinubu nìyẹn olùfẹ́ ti ara wọn kàwé. olùfẹ́ owó. olùfẹ́ owó àwọn MC Olúọmọ nìyẹn tó lọ ń pa ènìyàn torí ti owó tó lọ ń pa èèyàn fún Tinubu torí pé ó fẹ́ lówó ṣe rí àjì tẹ́ ń lọ yẹn àjì ti gbà bọ̀dì irú irú MC Olúọmọ ẹ tó bá lọ sí àjì kò yẹ kó padà sílé ọwọ́ ẹ ti yí ẹ̀jẹ̀ irú MC Olúọmọ yẹn tó bá lọ sí àjì kò yẹ kó padà sílé ó yẹ kó kú sọ̀hún ni torí pé kí ni ọwọ́ ẹ ti yí ẹ̀jẹ̀ irúfẹ́ àwọn alájà ò sínwín tó máa ya kàtún ìjọ sára tó máa yọ pé àwọn lọ sí mẹ́kà kò yẹ kó padà wá sílé mẹ́kà ti gbà bọ̀dì kàwé olùfẹ́ owó. àfúnnu. kí ló bá tó fi jẹ́ kó lọ sí mẹ́ka tó bá ti gbowó sílẹ̀ wọn kì í ṣe èèyàn rédèrèdè ò kì í lọ sí mẹ́ka bíbélì sọ pé ohun àìmọ̀ kan kì yóò wọnú bẹ̀ wá ohun àìmọ̀ alájà tó jẹ́ pé ó ń gbá ọkọ ẹ̀ létí ṣeré ìyẹn lọ sí mẹ́ka aeroplane ọ̀já lọ́nà alájà tó jẹ́ pé ó ti fi cartoon ba gbogbo ayé ẹ̀ jẹ́ alájà tó wà nínú ẹgbẹ́ cultist ìyá àdínì tó jẹ́ wípé inú ẹgbẹ́ àjẹ́ ó ti pa gbogbo ọmọ ẹ̀jẹ̀ tán ó lọ sí mẹ́ka mẹ́ka gbà wọ́n mọ́ra mẹ́ka ti gbà bọ̀dì jerusalem ti gbà bọ̀dì àti jerusalem o àti mẹ́ka o bọ́n ti gbà bọ̀dì kò sílẹ̀ tí màá níbẹ̀ tí fẹ́ kí tó kú àti jerusalem o àti mẹ́ka o olúwa má yẹ kí n débẹ̀ kí tó kú àwọn méjì ti gbà bọ̀dì kàwé agbéraga. agbéraga bíi ti àwọn ga ta ló ń gbéraga lọ́wọ́ báyìí ní nàìjíríà ta ló ń gbéraga lọ́wọ́ báyìí buhari ni buhari ló ń gbéraga wípé èmi ni president kò sí kọ́tọ́ anybody lè fohùn sí ọlọ́run máa fi ṣe mẹ́wàá àwọn agbéraga ìgbéraga ní síwájú ìparun wọ́n máa parun láìpẹ́ àti buhari o àti ìjọba ẹ̀ wọ́n máa parun láìpẹ́ yìí kàwé. a sọ̀rọ̀ búburú. a sọ̀rọ̀ búburú bíi ti ṣé gbàjàbí àmìlà lọ pé lánàá wọ́n ní gbàjàbí àmìlà sọ pé kí àwọn ọlọ́pàá kó destroy gbogbo àwọn tó ń ṣe rally bóyá fẹ́mi gbàjàbí àmìlà náà pé orí fẹ́mi gbàjàbí àmìlà yí orí ẹ̀ burú lọ́ba níta ló sọ kẹ́ni ọba Solomoni ló sọ bẹ́ẹ̀ ká aláìnífẹ̀ẹ́ àwọn aláìnífẹ̀ẹ́ ìjọba Nàìjíríà aláìnífẹ̀ẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá Èkó aláìnífẹ̀ẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá state mi dẹ̀ sì dá díẹ̀ díẹ̀ ṣe rí àwọn ọlọ́pàá Èkó wọ́n sì rì gan wọ́n sì wín dàbọ̀ bastard wọ́n kí ló ń pè wọ́n yìí. aláìlọ́pẹ́. aláì aláìlọ́pẹ́ náà pè wọ́n. aláìlọ́pẹ́ níbẹ̀ ni. ọlọ́fin sí ipò tó yẹ kẹ́ máa kẹ́ máa bẹ̀rù Ọlọ́run kẹ́ máa ṣiṣẹ́ pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run ẹ̀ ní àwọn èèyàn lára Ọlọ́run á ní yín lára ká. aláìlè dáríjì ni. aláìlè dáríjì ènìyàn ìjọba Benin dálẹ́ tẹ́ fẹ́ dáríjì gan ìgbà tó rí yín ò burú ṣé ṣe bí ẹ tó bá ṣẹlẹ̀ máa ń dáríjì Sunday Igboho ọ̀sẹ̀ tí wọ́n bá bí ẹ̀yin kú èmi ti pa àṣẹ wípé kẹ́ fi Sunday Igboho sílẹ̀ ẹ̀yẹ má fi sílẹ̀ ọlọ́run ò fún mi ní déètì torí nǹkan tọ́lọ́run bá sọ máa ń sọ ọjọ́ kan lẹ́ máa sùn báyìí tẹ́ máa yí tẹ́ máa rí pé gbogbo yín ti dòkú níbẹ̀ nẹ̀ torí orí yín burú ẹ sọ pé tí yín di ikú tó pa àwọn àkọ́bí Fáráò ló máa padà pa yín níbẹ̀ ni àfi tẹ́ bá fi Sunday Igboho sílẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ kó máa pa yín láìpẹ́ yìí kò ní pẹ́ mọ́ ó ní ní dídúró èmi yóò dúró de Olúwa mi ò mọ Sunday Igboho rí ṣùgbọ́n nǹkan tó ń jà fún òtítọ́ ni òtítọ́ lèmi máa ń jà fún mi ò kí jà fún èké ẹnikẹ́ni tó bá ti ń sọ òtítọ́ ni máa ń jà fún bóun mo mọ̀ ẹ́ o bóun mi ò mọ̀ ẹ́ o òtítọ́ mi máa ń jà fún mi ò kí jà fún èké o ò lè fowó bribe mi bó o fún mi lówó lónìí bó o kọjá àyè lọ́la máa ṣègbè sọ bó o kọ́lé fún mi lónìí bó o ṣèbàjẹ́ lọ́la máa tú àṣírí ẹ̀ irú ẹ̀dá tí mo jẹ́ nìyẹn kàwé. abanijẹ́. abanijẹ́ àwọn tó yẹ pé wọ́n ba ayé àwọn ọmọ ọlọ́mọ jẹ́ ìwọ ọ̀gá iléeṣẹ́ tó máa ní kí kó máa ní sẹ́kẹ́tìrì yẹ kó máa yọ̀dí ní ọ́fíìsì ó lóyún fún ẹ tán wo níyàwó ẹ wà á lé pé ò lè wọ́n máa fojú sunkún ọmọ ni orí ẹ̀ burú ẹ̀yin ìjọba nàìjíríà tí ẹ bá tàwọn ọmọ ọlọ́mọ jẹ́ tí ẹ kó àwọn ọmọ lọ sílò òyìnbó ẹ máa fojú sunkún ọmọ púó àṣẹtìgún kàwé. aláìlèkóra ẹni níjànú. aláìlèkóra wọn ní ìjánu Nigeria government cannot control themselves they are born bastard. The president cannot control his wife is the one that want to control Nigeria kàwé. aláìnífẹ̀ẹ́ ohun rere. aláìnífẹ̀ẹ́ ohun rere wọn ò kan tó da àfi kó máa bàjẹ́ àwọn ọmọ Ísírẹ́lì ẹ lọ ní wọn lára ẹ lọ tẹ tíágà sí wọn lójú ẹ mọ̀ pé tíágà ń pa ènìyàn sí ẹ mọ̀ ẹ̀yin ọlọ́pàá tí tíágà sí bá bọ́ síbi tí ò yẹ kó bọ́ sí lára ẹ wá kú bíbélì sọ pé ìkọ́ tó bá ti mọ̀ pé kó má fi sí ẹ má fi sí ènìyàn gbogbo ilẹ̀ máa jìyà ìsẹ̀yìn láìpẹ́ bíbélì sọ wípé òun máa ṣe kinní kan ní léèlì èyí tí gbogbo etí máa gbọ́ tó máa hóyè nígbà tó lọ́ bá fẹ́ ṣe ìdájọ́ ọ̀gá ọlọ́pàá Èkó àti Sanwó-Olú àti Buhari àti Ọ̀ṣínbàjò àti Tinubu àti Aláàfin Ọ̀yọ́ àti Àwùjalẹ̀ Ìjẹ̀bú-Òde àti Aláké Ẹ̀gbá e, gbogbo etí Nàìjíríà ló máa hóyè àti ìdájọ́ Ọbásanjọ́ gbogbo etí Nàìjíríà ló máa hóyè wípé ah àṣepọ̀ ọlọ́mọ ọlọ́mọ ń gbẹ̀san ènìyàn àṣepọ̀ ọlọ́mọ kì í ṣèbàjẹ́ ọlọ́kàn wò wọ́n ní bóyá wọ́n máa repent bóyá wọ́n máa repent tó bá kọ̀ tó bá repent ikú máa pa wọ́n ikú tó bá dẹ̀ máa pa wọ́n ikú ẹ̀sìn ni kàwé. oníkópa ni. àwọn oníkópa ni tí wọ́n bá rẹ́ni tó jẹ́ pé inú wọn ti bu ìyàwó olórí burúkú téèyàn fẹ́ sílé tó jẹ́ wípé ó máa bá ọkọ ẹ̀ rẹ́rìn ó dẹ̀ ti ń yàn lè níta àlè ẹ̀ dẹ̀ sọ pé kó lọ pa ọkọ ẹ̀ oníkópa ni ènìyàn oníkópa ni obìnrin if you love too much you will hurt too much don't love too much àwọn ọkùnrin ò sínwín torí pé ìyàwó wọn fẹ́ ṣoríire tó bà gbogbo owó ìyàwó ẹ̀ jẹ́ tó gbé àgbàná bá ìyàwó ẹ̀ ò ní ṣoríire wọ ọkùnrin náà ó sì rì kàwé. <clears throat> alágídí. alágídí bíi ti Buhari àti bíi ti Sanwó-Olú alágídí ikú máa pa yín láìpẹ́ yìí àfi tẹ́ bá ronú pọ̀ àdá kàwé. ọlọ́kàn gíga. ọlọ́kàn gíga we are government we can do what we like ọlọ́run tó wá jẹ ọba lórí gbogbo wa ń ẹ ti gbàgbé yẹn